lágbára ọlọ́run you will do more more more more more in Jesus name and I wish you every good things of life. Yeah, yeah, the chairman of uh, Union Transport now. There is no fight, no wahala. Lágbára ọlọ́run, your house, your household, everything in you will be peaceful. Happy birthday, sir. I celebrate you. sí olú ọmọ ṣé kò pọ̀ létí everybody èèyàn nìyẹn ó ti yé ọ̀tọ̀ lè yan ọ̀tọ̀ lè rò fèèyàn mímọ̀ sọ̀rọ̀ náà nìkan láyé MC ló ń pè bẹ́ẹ̀ ẹ̀dá ló náwó ọjọ́ ní kúńkà olúọmọ ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ti yé MC olúọmọ jẹ́ èèyàn kan tó yẹ pé yes talk and do nìkan tó bá náà máa ṣe ó máa ṣe nǹkan tí ò ní ṣe kò ní sọ fún ẹ pé òun ò ní ṣe ó rẹ̀ ní débẹ̀ pẹ̀lú bànújẹ́ kó má rẹ́rìn kúrò bẹ́ẹ̀ MC ó ṣọ̀wọ́n èèyàn ni kò ṣe fi wé rárá sórí ẹ má jẹ́ parọ́ fún yín mi ò lè sọ bínú mi ṣe dùn tó because níjọ́ tó tẹ̀sí kọ́ gba state chairman àtijọ́ yẹn mi ò bìlí pé ìjọ́ kan wà tí mò ń sunkún orí èmi máa ń rẹ́rìn inú mi kàn máa ń dùn ní tí bá ti ń gbọ́ olú ọmọ tó tún wá ṣe ọjọ́ ìbí lẹ́nìí tọ́dún ẹ̀ tún ti lé lẹ́nìí kò ní kú sọ́nà bí èbí lágbọ́rọ̀ ọlọ́run ọba. mo ń ṣàǹfààní ẹ̀ ń ṣe pásọ̀ àdúrà ti mọ́ wọn MC lágbọ́rọ̀ lọ́hùn gbogbo nǹkan tó bá dáwọ́lé báyà máa yọrí sí rere ni ire olókùn ire ọlọ́sà báyìí wọ́n máa máa tàn ọ́ wá ni wo òkè òkè báyìí lẹ́ múru sí wọn ò ní kú sọ́nà bí èéfì ẹ̀yin ara lé ẹ bá bá wa wo Gboah TV ó ti yé yín ẹ máa bá wa wò ó Gboah TV TV jẹ́rí àwọn oríṣiríṣi station ló wà Gboah TV ó jẹ́ ọ̀kan ó jẹ́ ọ̀kan gbòógì